وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار lẹ́yìn ìgbà tí a bọ̀ pẹ́ fún ọlọ́run ọba a ṣe àtọ̀láàbò fún ọlọ́run Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ gbogbo ẹni tí ó ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alayhi wa sallam yóò fi di ọjọ́ gbé ìgbé abẹ́lẹ́ òun kò fi ìfẹ́ ترى الفقه sọ̀rọ̀ yìí الإمام أبو حنيفة نعمان بن ثابت رضي الله عنه رحمه الله تعالى في أمريكا يوم الجمعة من السياق منه باب في الإيمان قال الإمام أبو حنيفة وإن قيل أين مستقر الإيمان يقال معدنه ومستقره القلب وفرعه في الجسد قال فإن قيل هو في أسبوعك فقل نعم فإن قيل فإن قطعت أين يذهب الإيمان منها قال فقل إلى القلب فإن قال ألف يطلب الله من العباد شيئا فقل لا إنما هو إنما هم يطلبون منه وإن قال ما حق الله تعالى عليهم فقال أن يعبدوه ولا يشركوا به شيئا وإذا فعلوا ذلك فحقهم عليه أن يغفر لهم ويصيبهم عليه فإن الله تعالى يرضى عن المؤمنين لقوله تعالى لقد رضي الله عن المؤمنين لقوله تعالى لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة ويقفز على إبليس ومعنى قوله تعالى اعتمدوا ما شئتم فهو واحد منهم وقوله تعالى وأما ثمود فهديناهم فاستحبوا العمي على الهدى أي بصرناهم وبينا لهم نعم الإمام أبو حنيفة عليه رحمة الله للدين abẹ́ka ló síra ọ̀rọ̀ oníbà bóyú fèrèsì máa ń. púpọ̀ ọ̀sán nípa àlùfẹ́ máa ń. ìyẹn ni pé ìgbàgbọ́. ọbẹ̀ ṣàlàyé bí ìgbàgbọ́ ṣe máa rí àti ń bo ni àlùfẹ́ máa rí níbo ní máa ń wà. Àlèmáàmù Abu Hanifa wọ́n ní fa ẹ̀ǹkiri tí tó bá dìyàn ìpè àyìnà mustaqarrul iman ìpè ń bo ní ló máa ń gbé ń máa ń wà. Yùkọ́ọ́lì wọ́n ní ń táwí ni pé màdánù wú. ibu sonyelikpe mahadum ikpule iman wa musakaluhu ati ibi si iman nmr ube alukhalu ịnọ ọtọnyi n'ofe na anyi n'ebun iman nmr nda sokee ibu bee nye a ile ikpule iman ịnọ ọtọnyi. tòlẹ́ ti Imam Abu Hanifa tí wọ́n sọ yìí ó ṣe dédé nǹkan tó wà nínú hadith anabi sallallahu alaihi wasallam tí anabi sọ pé tàbí nínú ayé al-Qur'an sọ pé pé ọlọ́wọ́n bá faja'ala fi qulubihim wà wà wà. وأيد في قلوبهم الإيمان وأيد منهم بروح منه دولار يقول يقول ويجب الإيمان هو من وصاوة من وصاوة ni àìsèmánù máa ń wà. tó bá kan náà anabi sallallahu alaihi wasallam òun náà jẹ́ kó yẹ kó ń jẹ́ ń pè ní àìsèmán àti àtàkùwá inú ọkàn iná ni ààyè rẹ̀ anabi ni àtàkùwá ha ó na ìpínpín jẹ́ ìbẹ̀rù ọlọ́run ìyà yìí lọ́wọ́ ìdí jẹ́ ìdẹ̀rù ọlọ́run ọba ìyà yìí lọ́wọ́ àtẹ̀kùwá àwọn wa ashara ila sadrihi àlejòwá ń ṣe ìtọ́ka wá fọwọ́ kan àyà rẹ̀ ẹni nínú ọkàn náà ìgbàgbọ́ náà ni máa ń wà. لا طلعوا صنوا القرآن كتاب اللي مطيع الإيمان إن وقم ما هو الله بل يا أي الرسول لا يعزمك الذين يزارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم تقولوا بني ìwọ òjíṣẹ́ má bara jẹ́ má banú jẹ́ nípa àwọn tó ṣe pé wọ́n máa ń sáré láti lọ ṣe kékeré ẹsẹ̀ wọn máa ń yá lọ síbi ìṣe kékeré sí ọlọ́run ọba olùwà ní àwọn ẹni wọ̀nyí kọ́ọ̀lù àmẹ́nìlá wọ́n sì mọ̀ sọ pé àwọn nígbàgbọ́. ولم تؤمن قلوبهم àmọ́ ọkàn wọn gbàgbọ́ yẹn ni pé ẹnu ni wọ́n máa ń fi ń wí tó káwọn gba ọlọ́run ọba gbọ́ àmọ́ ní ti ń jẹ́ ìgbàgbọ́ gangan ọlọ́ba ni á wọn ọ̀gbà mi gbọ́ ẹnu ni wọ́n fi ń wí lásán. so òun náà ni pé àwọn àyà pọ̀ ní oríṣiríṣi tó yẹ ká mọ̀ pé ọkàn náà ni àyè ìgbàgbọ́ tó bá níbo ni ìgbàgbọ́ máa ń gbé ọlọ́mọdé ìnáma mọ́kùnrin ní ìlẹ̀rí nàìjíríà tó fi ń mọ́ a wọ́n ti lẹ́ olúwòwò olúwọ́n bá ní àwọn wọ́n gba ọlọ́wọ́n ọba gbọ́. tí wọ́n ní imani tí wọ́n ti dákọ̀ ọlọ́run ọba wọn létí wọn wajilat ọkàn wọn ó sì máa gbọ̀n ọkàn wọn máa gbọ̀n tó òun náà ni pé ọlọ́run ọba ibi tó máa ń jẹ́ àyè tó fi ìgbàgbọ́ sí inú ọkàn ní náà ni mọ́mọ́ Abu Hanifa. òun ni wọ́n ń ṣàlàyé ipe tó bá bíyàn ipe ń bo ní ààyè ìgbàgbọ́ al-iman yóò dá olóhùn tó nínú ọkàn ní máa ń wà. wọ́n ní wà fáre ìwú fẹ́lẹ̀ jẹ́sẹ̀lì fáre ìwú àwọn ẹtútún tó tún ni pé àwọn ẹ̀ka rẹ̀ ẹ̀ka tẹ̀pẹ́ tí igi bá wà á rí pé ìsàlẹ̀ ni gbòǹgbò rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ wà tó tó wá wá jáde bọ́ta yóò wá náwó káàkiri yóò náwó káàkiri ìmọ̀ ìlú ọkàn dandan ní ó ti máa ń wù àmọ́ wà fáre ìwú tẹlẹjẹsẹ̀ àmọ́ níbi àwọn oríkèé ara wa iná ni àwọn branch àwọn ẹ̀tún fún amen ibẹ̀ lọ́mọ ń wà. tó Imam Abu Hanifa tó wá ní ọ̀kẹ́ ìgbà tó lọ́ọ́ dé báwọn wọ́n ń kí tó bá ń sọ fún yẹn pé ìgbà tá a ní oríkì ara wa ní àwọn ẹ̀tún tún àbí ní atọ́tọ́ àbí àwọn ẹ̀ka ẹ̀ka ìgbàgbọ́ tó gbogbo oníṣẹ́ ara wa ni. wọ́n ní sọ́wọ́ sọ pé al fi òṣùbò ìka sọ́wọ́ ní sí imani pé ọ wá wà ní orí ọmọ ka èèyàn náà ni pé sí imani lè wà lórí ọmọ ka ṣẹ̀pẹ́ tá a sọ ní pé ìpìlẹ̀ rẹ̀ nínú ọkàn àmọ́ àwọn ẹ̀ka rẹ̀ oríkèé ara wọn ni lára oríkèé náà sì ni. ọmọ kàwá wà so ìtumọ̀ rẹ̀ nipe pé iman inú ọkàn ní máa wà àmọ́ iman a máa yọ lójú yẹn nígbà iman a máa hàn níbi tí bọrọ níbi gbọ́rọ̀ yẹn nígbà iman a máa jáde níbi eríkèé ẹnu iman èèyàn máa ń rí níbi ọwọ́. Iman èèyàn máa rí níbi ẹsẹ̀ gbogbo tí ń jẹ́ oríkì ara wa náà lọ ń jẹ́ fáríù fún alìmáàlì fún ìgbàgbọ́ ọwọ́ ni tọ́bọ́ wá ń bíyàn pé sí eré ọmọ kààrẹ náà fi alìmáàlì ọmọ wà ń bẹ̀ wọ́n ní kílé yìí sọ ni pé fọ̀kún láàrú sọ pé bẹ́ẹ̀ ni

kábi jí nǹkan oní nǹkan kábi jí owó lówó ẹni tó bá fi ọmọka rẹ̀ ṣeré léyìí a jẹ́ pé ìgbàgbọ́ tí yẹn máa ń fi ọmọka ṣe ẹni orí fèlè níbẹ̀ ọlọ́wọ́n fẹ́ ká fi ọmọka wa ká fi gbá obìnrin tí kò kí ń ṣe ẹlẹ́tọ̀ọ́ wa mú kì í ṣe ìyàwó wa.

àbí ẹni tí kò kí ń ṣe ọkọ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé obìnrin lẹ́yìn ó lè fọwọ́ kan bàbá rẹ̀ kó fa bàbá rẹ̀ lọ́wọ́ kó ló lè ṣètò bàbá rẹ̀ ó lè mú ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ lọ́kùnrin àbúrò rẹ̀ lọ́kùnrin bákan náà ọ̀nkù rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbábùrò bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni màkánà ọkùnrin rẹ̀ náà àbúrò ya rẹ̀ àbábúrò ẹ̀bẹ́gbọ̀n ya rẹ̀ ó lè fọwọ́ fà òun náà lè fọwọ́ fà wọn lọ́wọ́ ó lè bà wọn lọ́wọ́ òun náà lè bà lọ́wọ́ kò tó tó burú mẹ́. tó kó wá jẹ́ táwọn tí kìí ṣe ẹni yìí ọkùnrin kan ọmọ inú ilé wọn kan pé pé ṣe òtún àwọn tí mo kà yìí kẹ́ni ẹ̀ wá fọwọ́ kàn án àbúrò fọwọ́ kàn ẹni o ẹni ẹ ti ń ṣe nǹkan tí ó ta ko ọlọ́run ká fi ọwọ́ wa ṣe nínú ìgbàgbọ́. so Imam Abu Hanifa wọ́n ní wà ń kí sábà wá sọ fún ọ pé wà ń kúta sábà wá gbé ọmọ kọ́. aina yadhhabu al-iman níbo wá ní iman yóò wà lọ nígbà rẹ̀ nínú ha níbi ìta faqal qal faqul ila al-qalb ìmọ̀ máa bọ̀ nípa ní yóò padà sínú ọkàn mi yẹni pé kódà tí o bá sí oríkè ara fún yẹn mọ́ ìrànlọ́wọ́ kò lẹ́sẹ̀ kò ní nǹkan kan tòun yẹn ò ní ká sọ pé kò lè ní ìmánì má ìmánì ó ti ṣẹ́kù sínú ọkàn torí ọkàn náà ni ìpìlẹ̀ alìmánì ọkàn ní ìpìlẹ̀ rẹ̀ kọ́ọ̀lì mọ́mọ́ abọ́ àlefá ní فإن قال أن يطلب الله من العباد شيئا tó bá ní ìjẹ́ ọlọ́wọ́ bá léde kankan wọ́n lọ àwọn ẹrù rẹ̀ tó dá ìkí ọlọ́wọ́ bá ń fẹ́ kí ló ní bùkátà sí lọ́dọ̀ wa tó fàkúl sọ pé là ọlọ́wọ́ ní bùkátà sí kankan ìnáná hum yẹtùlùbù náà nílùú àwọn èèyàn náà máa nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́.

pé ah, ọlọ́run ṣèǹkàbá ìfúnni ọlọ́run ṣèǹkàbá ìfúnni Allahu yaghdabu in tarakta su'alahu wa bunayya ibn adam hina yas'alu yaghdabu ọlọ́run bá máa bínú in tarakta su'alahu tó bá kẹ́ dìtáìdì pé ní sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ rẹ̀ mọ́ torí ní ìbéèrè kankan máa inú la nẹ́bí sọ̀lọ́ ọ̀sẹ́lẹ̀mù náà sọ pé inú wa ayọ́gọ́dọ́mú ìdá sárakẹ́lá àbùtù à. tọ́lọ́hún bínú tọ́mi yẹn bá ní ìyẹn bẹ ọlọ́run mọ́. tó ìtumọ̀ rẹ̀ ni sọ pé òun ní bùkátà tọ́lọ́hún ọba tó dá ọmọ. tó ọlọ́run bínú pé èèyàn ní yẹ báwọn. tó padà ka aláfẹ́ àkílódé báyìí ṣùgbọ́n nìyẹn ṣe rí nìyẹn ọlọ́wọ́n ọba ni ọba tí kì í bínú ọba tí kì í tú láti ṣe nǹkan tí yẹn bá wá fún kódà tẹnìkan ò sí tẹnìkan lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́n ọba azza wa jalla ó ń sọ pé nínú àdéhùn kóòtù wípé ẹ̀yàn mẹ́ẹ̀ẹ́dẹ́ ènìyàn ẹ máa bí gbogbo tó ń láfẹ́ lọ́dọ̀ gbogbo yányá fẹ́kúra ń yọ fẹ́ wá béèrè pé nǹkan tí mi ń fẹ́ lè fẹ́ ni kó kálukú máa béèrè sí ẹ̀ olùwà ní ti ṣe gbogbo ń fún yín nǹkan sí nínú ọlá mi àti ó dínkù ni pé bí kéèyàn mú abẹ́rẹ́ kó wá òkun kó wá yọ jáde báyìí wípé omi tí abẹ́rẹ́ ó gbé jáde ojú ojú kúté ni ọlọ́run bá wá tí n bá ṣe gbogbo sẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ fẹ́ fún yín ẹni kò ní ọlọ́run ọba láà náà ni ọlọ́run gbogbo nǹkan náà ni ẹ gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ rẹ̀ nínú ọlọ́run máa ń lò ní tí ẹ bá ń béèrè gbogbo nǹkan lọ́wọ́ ọlọ́run ọba. sọ náà ni màmá àbọ̀ àníbà ń sọ pé ǹjẹ́ ọlọ́run tiẹ̀ ń ní nǹkan kan tó ń béèrè lọ́wọ́ ìjọba yìí tí ń tọ́ lábàá rẹ̀ pé ẹ fún ẹ̀fún mi ní à ọlọ́wọ́ bò ní ìdílé lọ àwa la ní táwọn ọdẹ lọ́dọ̀ ọlọ́wọ́ wa náà láti gbọdọ̀ mọ́ màá dé lọ́wọ́ rẹ̀ torí pé kí ni kò mọ̀ fọ́ bẹ́ẹ̀ dé nìyà tí ọkàn bẹ́ẹ̀ láyé kọ́ ní ìní máa béèrè kankan lọ́wọ́ nǹkan kan tó ọbẹ̀ ilé béèrè lọ́wọ́ ọlọ́wọ́ ó sì máa béèrè lọ́wọ́ ẹni tí kò tó ọlọ́wọ́ ọba náà lẹ́ẹ̀fì lórí gbogbo ẹni ìtọ́lọ̀ ń dá náà ni ọmọ ọ̀sẹ̀ ẹwà àwọn tí wọ́n Christian tó kàkà kí wọ́n bẹ ọlọ́wọ́ bá lè fẹ́ oṣù kí wọ́n tọrọ nǹkan tó máa ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ máa gbọ́ Jésù náà ni wọ́n máa tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ kò Jésù ẹ̀ńtọ́lọ́wọ́ bá dá ẹ̀dá ọlọ́run wọ́n sì àgbà kí wọ́n pe ọlọ́run ọba òní pè bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó ń jẹ́ àwọn oníṣẹ̀ṣe ológun ni ọlọ́bàtálá ni oníṣàngó ni oní ọ̀ṣun ni gbogbo àwọn nǹkan yìí wọ́n máa sọ̀rọ̀ nǹkan wọ́n máa sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́n fi ọlọ́run ọba lẹ̀ wọ́n sì máa sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀dẹ̀ ọlọ́run ọba sì ni wọ́n. tòkó ṣeé ṣe kọ́mi ọkọ̀ wà láyé mo ní ìní béèrè lọ́dọ̀ ọ̀yà ọ̀yà béèrè lọ́dọ̀ ọlọ́run ọmọ lọ béèrè lọ́dọ̀ nǹkan so ọlọ́run ọba ní ọmọ Hanifa ó ní ní ẹ̀ka tó ń ọmọ ìlú ènìyàn pé òun mi ìrètí arúgbìkì pẹ̀tọ́ fún mi ló ń jẹ ìrètí lọ́dọ̀ àwọn ẹ̀dẹ́ nìyẹn wọ́n máa ń orí ìdùn ayọ̀tọ̀ ìmúni ìyìn wá oúnjẹ lọ́dọ̀ wọn inna Allaha huwa razzaqu dhul quwwatil matin olúwa ní mi gẹ́gẹ́ ni ọba tí mò ń ṣe jíjẹ mú mu fún yín agbára ìní ọlọ́run ọba matin agbára tó yí agbára mi ó tóbi gan-an ó yí òun náà ni pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbọdọ̀ mẹ́lẹ̀ yìí pé ọlọ́run ò ní nǹkan kan tó fẹ́ gbà lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ àìní bùkátà sẹ́ni kankan òun náà ni òjò kó lọ́mọ ni òjò kó ni òjò kó ní ẹbí kankan torí kò kúkú ní bùkátà sẹ́ni kankan èèyàn wípé ó bímọ ọmọ òun náà ni pé ọmọ ọmọ òun yóò kọ́lá ìlú mi ọmọ ní lọ́jọ́ alẹ́ ọmọ ní wà pẹ̀lú yàn nígbà tí yàn lè ṣe wàhálà mọ́ inú kẹ̀kẹ́ kan ẹ̀lú ilé nìkan títí kéré kan bá dàgbà ọmọ ọmọ rẹ̀ ní ọmọ ọlọ́wọ́ bò níbi gbogbo eléyìí náà ni òfin ní àwọn ni òfin ní ọmọ ni òfin ní tó gbogbo ń tàbí sọ yìí ọmọ èèyàn ní máa ń jẹ́ àbùkù bó tí ọba ni mo ní òrè ó tó báyìí orí bó tó kò níyàwó lé tó ìyẹn yẹ yẹ yìí kódà bí yẹn bá fẹ́ jẹ oyè ayé kan wọ́n sọ pé orí kò sí níyàwó bá tòlè yóò sá lọ sí fẹ́yàwó kódà kàtà tó ní oyè rẹ̀ sí ẹlẹ́mẹ́ sá lọ lè rọ́ọ̀sì lọ fẹ́yàwó torí kó fẹ́ jẹ oyè kan tó torí pé àìníyẹ àìníyàwó àbùkù ni tí wọ́n rẹ ní pé òun tí ì pé bẹ́ẹ̀ náà ni kóbìnrin náà kó náà máa lọ lé ọkọ kan ní ẹ̀kọ́ rẹ́nì kankan fẹ́ bá tó àbùkù ní kóbìnrin àbùkù ní àmọ́ ọlọ́wọ́ bá ẹ̀jẹ̀ wọ̀ jẹ́lí kò níyàwó kò lọ́mọ tó kò lọ́mọ torí pé kí ni òun ní bùkátà bí ẹ̀dá kankan gbogbo ẹ̀dá ni àwọn ọmọ ní bùkátà bí ọ̀dọ́ rẹ̀ tọ̀. So, wọ́n ní fàyín kọ́ọ̀là tọ́ba wa bí yẹn pé máa haqqullahi ta'ala alayhim kí wá ní ẹ̀tọ́ ọlọ́run kí n tọ́ ní ènìyàn gbọ́dọ̀ ṣe fọ́lọ́run máa haqqullahi ta'ala alayhim ó yàtọ̀ sí tọ́láàbù tọ́láàbù ní nǹkan tí yẹn lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní kankan tí lọ́dọ̀ àwọn ẹ̀lẹ́nìyàn kò ní àmọ́ kí wá ní ẹ̀tọ́ tọ́lọ̀ ń gbé kalẹ̀ pé ilé yìí o ọgbọ́dọ̀ máa ṣe tó ń jẹ́ àṣẹ rẹ̀ tó ń jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba tó ìmọ̀ máa bọ̀ nípa ní kí nǹkan yẹn fàkọ́ọ̀lì mọ́ máa nípa ní kọ́ sọ pé. أن يعبدوه ولا يشركوا به شيئا هنا نكما سين كتما مككامي باقو مولو وبايه ntọ́lọ́wọ́ bá ní lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyẹn n tó pa láṣẹ fún wa nù pa gbọ́dọ̀ ṣe àṣẹ rẹ̀ lérí wa nù pé ẹ máa sìn ẹgbẹ̀rún mú ìṣẹ̀lẹ̀ papọ̀ lónìí سنة لو أنا عليك معاو بالجبل أنت تبات وضع القرآن هنا تو أعفاء أنا قبعة سوالة شري أنت بقى عليك أنت بقى كاي القرآن بتدبر بلور تي بقى بي آية القرآن التي ألف لام تي بقى بابو بابو بابو بابو kí ọmọ tẹ̀lé kí ọmọ tẹ̀lé àkọ́kọ́ bí tẹ́ ti kọ́ rí pé ọlọ́wọ́ باي اشع عباده اشع عباده الاولانيه اي الذين امنوا اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون اعبدوا ربكم الاولانيه هي ويا يا في سكنك قولي nínú bá kọ́ra ayé àti tìkíní kẹ́kọ́ ni àbí ẹ́ yá ayọ̀ náà tó ìbòdù lẹ́yìn ìgbà tó tó àwọn ọmọ náà ti kí tán يا أيها يا أيها الذين آمنوا اعبدوا ربكم يا أيها الناس يا أيها الناس اعبدوا ربكم tolúwa ní ẹ̀yìn èèyàn àkọ́kọ́ àṣẹ tó kọ́ wà ń bẹ̀rẹ̀ lókè ọkọ̀ máa ń dìyàn verse 51 اعبدوا ربكم اها الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون àkọ́kọ́ àṣẹ ọlọ́run ni ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn afá ní hákù ọlọ́run ń tẹ́ gbọ́dọ̀ fún ọlọ́run ọba tó pàṣẹ pé ẹ ṣe léyìn fún mi òun náà ni ìbáàdà ọwọ́ ni náà lànàbí náà na ń sọ níbi àdéhùn àná wípé àdéhùn mọ̀ ya mọ̀ ẹ́ ọ̀hún ma máa haqqullahi ala al-ibad njó tí ẹ̀ máa tó ń já haqqu ọlọ́run ẹ̀tọ́ tọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ àwọn right right right ọlọ́run tí pé ọmọ ìyẹn gbọ́dọ̀ fún ọba tó dáa a! ó máa sì ní ah Allahu wa àlẹ́lùwà sọ pé a ń yá ẹ̀bùdú òun náà ní kẹsùn wàlẹ́ yóò ṣe lè fún bí i ṣe ìpàdé ẹ gbọ́dọ̀ tẹ́bọ́ ẹ gbọ́dọ̀ ní nǹkan míì papọ̀ mọ́ wa ẹ̀sìn ọlọ́run nìkan ẹ ń tí ẹnu yẹn gbọ́dọ̀ máa lọ bẹ̀ máa lọ máa bọ̀ ma lọ ma ìmú àti ìjìnà sí ẹbọ ìyẹn mẹ́nu lọ mẹ́nu bọ̀ mẹ́nu lọ mẹ́nu bọ̀ kò sẹ́ni pé ó rí ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn náà. ní wọ́n rí pé bí àwọn gan ṣe rí náà nìyẹn kódà ibù dáwà nẹ́bí sallallahu alaihi wasallam náà ní ibnu Hubayra radiyallahu anhu abi rahimahullah ó ní káàna awwalu da'wati nabiyyi sallallahu alaihi wasallam ó ní àkọ́kọ́ dáwà nẹ́bí sallallahu alaihi wasallam at-tawhid ó ní tawhid ni ó ní da'watu ila ibadatillah wípé tàwọ̀ṣídì náà là nẹ́bí sallallahu alaihi wasallam ló pe àwọn ará mọ́kàdí pé ẹ fi ẹbọ tẹ́yìn ṣe yìí kalẹ̀ ọlọ́run nìkan oṣù ní kẹ́ ẹ máa sìn gbogbo tẹ́ ẹ máa ń tọ lọ́dọ̀ àwọn ẹbọ yìí àwọn òòṣà yìí ipa àwọn ọ̀ka ẹni tẹ lọ́mọ àwọn òkèlè yìí wọn lẹ́tọ̀ọ́ sí ọlọ́wọ́n bá òun ní kí ẹ máa sùn oníkẹ́ máa béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ oníkẹ́ lọ ẹ̀mí yín mọ́ oníkẹ́ máa wá àwọn lọ́wọ́ rẹ̀ oníkẹ́ ìgbà pólè là yín níbi ìṣòro tó bí ànẹ́bí ṣe júwe fún wọn nìyí àwọn ará mọ́tà fún ọgbà fún ànẹ́bí sallallahu alaihi wasallam iná níbi òbẹ́rọ ní dáwà rẹ̀ lákọ̀ọ́kọ́ àtàwọ̀ṣì tàwọ̀ṣì ní dáwà bákan náà wà wá sátúhú apá òṣìn àárín dáwà nẹ́bí náà tawhid náà tó ní kódà wà áàkìrò dáẹ̀wá ti yí àtàwhid nígbà nẹ́bí tó ti gbẹ̀yìn gan gbàtí ó kú tawhid náà ni kódà ibi tí yẹn gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ alámọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ìrún àwẹ̀ hajj gbogbo ẹ̀ ẹ mọ̀ ní tàwọ̀ṣídì náà ń bẹ̀ ẹ̀wọ̀n tí ẹ̀wọ̀n kẹ́ wọn lápò jíwèé ní ìsìn ní ẹ̀sìn kíláàsì bẹ̀rẹ̀ Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ìrọ̀ lè yẹ́rẹ́ kí o tó tàwọ̀ṣídì náà lẹ́bi bẹ̀rẹ̀ tó bá tún ṣe tàṣáwùdù náà التحيات لله وصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته أشهد an la ilaha illallah tí wọ́n bá lọ sí hajj náà tó bá ti ṣe labbaik allahumma labbaik labbaik tó tó mú àníyàn wá tó fi labbaik allahumma hajjan tó gbé ihram tán n tó mọ bí wọ́n pé labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik la sharika laka labbaik gbogbo iṣẹ́ láyé yìí tàwọ̀ṣídì náà ni ẹ máa gbóòrò rẹ̀ ń bẹ̀ ẹ máa gbóòrò tàwọ̀ṣídì ń bẹ̀ so àkọ́kọ́ nǹkan òun náà ni pé òun ọlọ́run ọba ní ọ̀kan tó ṣó ìtumọ̀ mímú lọ́kàn oṣù ni pé gbogbo tí bá ń jẹ́ ìjọsìn òun nìkan náà lè yẹn máa ń gbé iṣẹ́ ibi ìlọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti sọnù eléyìí ó sì dá ìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ìgbàgbọ́ ìmú ọlọ́run nìkan ṣoṣo lẹ́ni tí èèyàn ń sìn tí èèyàn ń pè tí èèyàn ń wá ìrànwọ́ tí èèyàn ń sáájú tí èèyàn ń wá ìṣọ́ pẹ̀lú rẹ̀ pé kọ́lọ̀ nìkan oṣù náà lèèyàn dúró sí ibi táwọn èèyàn ti sọnù nìyí táwọn èèyàn ti sọnù ní. wala an ya'buduhu wala yushriku bihi shay'an. ẹ̀tọ́ ọlọ́run ọba yìí òun là kọ́kọ́ ẹ̀tọ́ tó ẹwọ́n ni wá ìdá fa'àlú dáàlì tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tó wọ́n sin ọlọ́run ọba lódodo fàhákùhùn àléyìí àyìnyẹ́ òfìrà lẹ́hùn ọlọ́run náà wá ẹ̀tùtọ́wọ́ tó ti fáwọn ẹ̀dá rẹ̀ òun ni pé ọlọ́run ń ṣàforíjì fún wọn pọ̀lù sí ibà owó mọ́ àìní yóò sì fún wọn lẹ́sàn lórí nǹkan tó bá ṣe yẹn ni pé ẹni tó bá yẹ lé sin ọlọ́run ọba nìkan tí kò ní ẹbọ pẹ̀lú rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ni yẹn bá ṣẹ̀ kọ́là tó bá ṣe pé ọlọ́run ọba ní ìfìyà jẹ́ ọlọ́run padà foríjì ó lè fìyà jẹ́ o àmọ́ ìyàwó rẹ̀ jẹ́ ìyá láéláé ọ̀pọ̀lọpọ̀ foríjì látara pé ní wọn ò ṣe nǹkan míì kò mú papọ̀ mọ́lọ́wọ́ ọba àmẹ́ni tó bá mú nǹkan míì papọ̀ mọ́lọ́wọ́ torí ẹni yẹn tó bá kú ẹgbàgbé pé ìyá rẹ̀ bọ́lọ́wọ́ yóò yọ̀ǹda rẹ̀ yóò jẹ́ ìyá lọ láéláé ni àmẹ́ni tó bá ṣe pé ó kò mú nǹkan bí papọ̀ mọ́ ọlọ́run àmọ́ ṣe ọlọ́run ní àwọn ẹ̀ṣẹ̀ míì ọlọ́run ọba tó bá tún wù gẹ́ ọlọ́run lẹ́ni ah, ah, ó sì ṣe tà ó ṣe ẹbọ pẹ̀lú rẹ̀ gbogbo ẹrù rẹ̀ ni wọ́n tún wọ̀n bá ṣírìkì níbẹ̀ ọlọ́run ní àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ níbi mo yọ̀ǹda rẹ̀ máa lọ máa lọ tó náà ni ó fi lágbára gan-an. ọ̀rọ̀ tàwọ̀ṣìd yẹn gbọ́dọ̀ já ẹnu níbẹ̀ yẹn gbọ́dọ̀ jí káwọn èèyàn tí wọ́n mú ọlọ́run nìkan oṣù lẹ́nu tí wọ́n ń ṣètọ́ sí jìnnà sẹ́bọ̀ gbogbo àlàyé ẹbọ yẹn tí wọ́n ń ṣe dáwà ó gbọ́dọ̀ mọ́ ṣàlàyé yẹn káfáwọn èèyàn fíní fíní fíní fíní fíní kó ṣàlàyé rẹ̀ kó yí àwọn èèyàn yékéyéké pé ah eléyìí náà mọ̀ dáa ẹbọ ni o eléyìí náà ẹbọ ni o eléyìí náà ẹbọ ni o ìmọ̀ràn tí yẹn máa ń fún ẹni tí yẹn bá fẹ́ fún ní márùn ẹ̀sìn pàtàkì yìí lọ́sẹ̀ bá ń gbé ní àwùjọ tó ṣe pé àwùjọ tí ò ran ìgbàgbọ́ lọ́wọ́ tí ò ran ìgbàgbọ́ lọ́wọ́ irú àwùjọ wa yìí àwùjọ tí ò ran ìgbàgbọ́ lọ́wọ́ ni náà ni ẹni tí yẹn bá ti rí pé ó dé àyè kan tó yẹ pé ó ti wà eligible láti ó ó sún ó ó ó ó close sí kí wọ́n kó àná bá kán ti wọnú ẹbọ tó ojúṣe àfa láyé ni kí tètè pàkíyèsí yẹn ọwà ń jìnà ni ọwà ń tòsí ni tètè pàkíyèsí rẹ̀ nítorí bí tó dé yìí tó bá gbé ẹsẹ̀ kẹ́rẹ́ báyìí ó rí ọmọ inú ẹbọ ọmọ yìí ń bẹ̀ báyìí ọmọ yìí nínú rẹ̀ ni àbí kí yẹn wọ́n ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni àwọn àfa ọtún mọ̀ ń ṣàlàyé pé ọ̀rọ̀ ẹbọ àwọn kèfèrí sanabi sallallahu alaihi wasallam ń jíṣẹ́ fún wọn àwọn máa ń ṣe ẹbọ wọn nígbà tí ara bá ní wọn ni wa idha raqibu fil fulk ìgbà tálábà ni wọ́n rọ́kìbù fìlìkì da'awu Allaha mukhlisin wa idha najahum wa idha hum yushrikun tọ́bá wà lórí ọkọ̀ ojú omi tọ́wọ́ pléènì tí ìgbé gúrigúrí ẹ̀kan náà wọ́n pè ọlọ́run ní ìsìnkú ah, ọlọ́run nìkan ojú lọ́wọ́ mẹ́kọ̀ọ́ gbàgbé ó ta wọn ní ìsìnkú ìyẹn ni pé ńgbà tí ẹ̀rú bá ń bá àwọn àwọn máa ń sá lọ́dọ̀ ọlọ́run lò àmọ́ tó wáyé ni pé wá ti sọ̀kalẹ̀ tọ́ báyìí tọ́kàn wọn balẹ̀ ìgbà wọn àwọn ti pé kílé ọ̀tà yìí dájọ́ rí níta tó ẹ wá wo òbí rẹ̀ wá ní tọ̀dọ̀ tó wáyà yìí ìgbà tó bá ti ń dé ipò ìdùnnú òun lówó òun rí ṣe òun ní yìí ẹbọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ńgbà wọn ẹbọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ nù wọ́n gbé sípò lánlá ẹbọ agba agba tí ò bá rọra ó tẹ̀fẹ́ ẹbọ nù báwọn ni pé tọ́ sàlámù owó tí mo ní ní ìyá ọ àyè yóò ṣe lò láì sáré ìyẹn máa ń dira ìyẹn a máa débẹ̀ wò níbi olò tó bí àwùjọ tí wá ṣe rí nìyẹn báwùjọ wá ṣe rí nù àfi kí àwọn àfà kọ́ náà so sọ ọ̀rọ̀ tawhid olàkọ́kọ́ ohun tí èèyàn máa ń pè àwọn èèyàn tí ń tó rí bó ṣe pàtàkì tó nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba òun náà dàkọ́kọ́ tọ́lọ́wọ́n ọba ń lè lọ́wọ́ wa tó bó ṣe lè kí ọmọ kírun tó kí ọmọ gbàrẹ̀ tó kí ọmọ kí Kùránì ọmọ ti sàárà ọmọ yẹn náà fílà tí ò bá ní tàwọn ṣíríìdì tó pé ẹbọ náà ní í ṣẹlẹ̀ látọwọ́ rẹ̀ sọ àwọn níyà ẹbọ àníyàn ẹbọ ọnú ọkàn tó ṣe pé náà ni èèyàn ń bá àbí ẹbọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹbọ àwọn iṣẹ́ ẹbọ náà ni bá ń jáde ẹni jẹ́ mùsùlùmí gbogbo sẹ́tì yẹn ti ń ṣe yẹn kò ní ní tọ̀nà kò ní ní tọ̀nà tòun ṣàlàyé fún àwọn kan níbi oní ní ìjẹta ní kíláàsì wípé àpèjúwe òun ìrírí àpèjúwe tí yẹn tó lè fi júwe fún yín jù bẹ́ẹ̀ lọ ni ìpètè rí ẹbọ mùsùlùmí tí kò bá dá ẹbọ mà tí ń bí pé fọ́ọ̀dẹ̀ bọ́ wá ní ẹ̀ pẹ̀lúpẹ̀ òun gbé oríta ọgbẹ́ ọgbẹ́ wọlé ta mẹ́ta náà ni ọba tán ẹ̀ pàdúpẹ̀ òun ẹgbẹ́ ìbàlẹ̀ fún ògún lọ́ba tán ẹbọ náà làwọn èyí o àbáwọn ẹbọ míì bóyá ṣíríkùn kọ́ọ̀ ẹbọ ìbẹ̀rù ẹ̀ ẹ̀ mọ̀ bẹ̀rù ayé ayé tó tó ẹlòmí ò ní sáyé tó ọbẹ̀rù lọ́rin tiẹ̀ ni ní wọ́n bẹ̀rù lọ́rin ha ìlọrin tó tó kọ́ bẹ̀rù wọn ni wọ́n lè pààyàn wọ́n lè mọ́jọ ọdọ afúnyàn wọ́n lè mọ́jọ sẹ́yìn oríṣẹ́ wọ́n lè tó tí ẹ̀ bẹ̀rẹ̀ lè fi nǹkan báwọn tí ẹ̀ ní ẹlòmí fámìlì tí wọ́n ní tiẹ̀ lónìí láyé èyí nínú fámìlì àwọn àbí kọ́ máa débẹ̀ kọ́ máa lọ bẹ̀ jáde jáde ó sì ti rí ṣe àwọn yóò mọ̀ pé wọ́n wọ́n da ogun àláwọ̀ gbogbo tó ní wọ́n da ogun ìrúkọ lóòtù tí ẹ̀mí lè nílù kan báyẹn lẹ́nu tó burú tó lé ní o tó burú tó lé tí ọba wá dá burú àwọn nǹkan báyẹn mà àbí mi là ń tajà ntọ́jà wọn rí yá ọmọ fẹ́wẹ̀ẹ́. ọmọ nǹkan fọ́kalẹ̀ ó sì mọ̀ pẹ́ bọ́ ni gbogbo àwọn nǹkan báyìí pé pé ẹbọ ẹbọ ẹbọ làwọn afáàmọ́ ń ṣàlàyé rẹ̀ tí ò bá yéèyàn rẹ́ ní ẹ̀dà gẹ́gẹ́ bí alápatà tí ọ̀mọ kọ̀dọ́rọ̀ ọmọ tó ń ṣe àmọ̀ tí ó fi ẹ̀mọ nǹkan tí máa ń ṣe ẹran. ó ti lálápàtà lóhun ti lálápàtà àwọn sálápàtà ní ẹgbọ̀rọ̀ kúrò lẹ́yìn bí mùsùlùmí bí mùsùlùmí tí ò bá dá ẹbọ mà bọ́rọ̀ rẹ̀ ṣe rí nìyẹn kódà ohun tó ń le jù báyẹn gan lọ èèyàn kan lákòójú mi ti hàn lè fún mi. tó ọlọ́wọ́ bá ní àbí Ànábì sallallahu alaihi wasallam ó ní pé fún mọ̀ áàrùn ó ní wà á kó قل حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا قل وحق العباد على الله yẹni pé ẹ̀tọ́ kí ẹrú wa gbà lọ́dọ̀ ọlọ́run ọba yẹni pé ntọ́lọ́run ọba sọ pé ń ṣe fún ọ òun náà ni pé anla yọ àríbà ọlọ́run ò ní fìyà jẹ mẹ́la yóò ṣeré kébé ńlá ìṣẹ̀yìn ẹni tí o bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run àdéhùn rẹ̀ ní fi tó ṣẹbọ kò ní jíyà pẹ̀lú lọ́dọ̀ rẹ̀ àwọn afáwa pé ìyá yẹn sọ́rọ̀ méjì pé ìtumọ̀ ìyá yẹn ni pé kò ní jíyà béèrè tó bá tún ń gan ìyà kò tẹ̀ ní jíyà rárá tó bá ti jìyà ìyà yẹn ò ní jẹ́ ìyà tí ó pẹ́ tí ó béèrè tó ní kí ló dé torí pé kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tọ́ ẹni pé yẹn jìnà sí gbogbo àwọn òka òka sọ́ra ẹ́ àwọn ọṣẹ ọṣẹ ẹ̀wẹ̀ sọ́ra na gbogbo àwọn nǹkan tí yóò mọ̀ jẹ́ pé èèyàn ń pé agbára ọlọ́run àbí ìjọsìn ọlọ́run fún nǹkan míì kó yíyan pé ẹbọ ni. sọ alimami Abu Hanifa alayhi rahmatullah wọ́n ní فإن الله تعالى يرضى عن المؤمنين wọ́n ní ọlọ́run ọba ó máa ń yọ́nú sí àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ àwọn tó bá jẹ́ múnìní ọlọ́run ọba máa ń yọ́nú sí ó máa ń fẹ́ràn àwọn olùkọ́lọ́ ọba sọ pé lápọ̀dé rọ́dí ọlọ́run àní mọ̀mìnì olúwa ní dájúdájú mo yọ́nú sáwọn mọ̀mìnì ìdí yorùbá yóò rí nàkà gbàtí wọ́n ń ṣe tán fún ànábìládéhùn tàṣájà ní abẹ́ igi. ويسخط عَلَى إبليس أنا ببنو سيش آه الله أبا أبنو سي إبليس الشيطان من يلان kí ni wọ́n máa bọ́ ẹ̀rọ ẹ̀fẹ́ rẹ̀ lẹ́mbì títọ́ ọlọ́run ọba ìmọ̀ yín yọ́nú ọlọ́run ọba ti máa ń bínú àmẹ́mọ́ máa bọ́ ànípa àwọn ọ̀mú olúwa ní wọn iná àìlè kan zọ́ọ̀bọ̀ bí olúwa ní ìwọ èṣù mo bínú sí ọ ọlọ́run tó mẹ́mú mi tọ́lọ́ sí ni wà gọ́dì bá lọ́wọ́ àìlè yìí olúwa ní mo bínú sí àwọn tètè rí gọ́dì bá lọ́wọ́ àìlè ẹni pé ọlọ́wọ́ bá máa ń bínú ọlọ́wọ́ bá a sì máa ń yọnu a máa ń bínú sí àwọn ọ̀tá àwọn ọ̀tá rẹ̀ àwọn tí wọ́n jẹ́ kékeré tí wọ́n ń sìn ọlọ́run ti máa ń yọ ọdún sẹ́nu tí ó bá ń ṣe lọ́kàn tó ń sìn tó ń tẹ̀lé àṣẹ rẹ̀ tọ́ mọ́mọ́ àwọn àlefa ìpàdé lẹ́yìn òun wọ́n pe wọ́n máa nà kọ́wé ìta àádá wọ́n ìmọ̀ ló máa ṣe ìtàn wọ́n lè tún máa gbólóhùn lọ́run tọ́lọ́run sọ pé wọ́n ìmọ̀ ló máa ṣe ìtàn ẹ máa ṣe tó bá wù ní ọ̀yà kọ̀ọ̀kan mọ́mọ́ bá ní fàwọ́wá wà ìdún mínìhù wọ́n ní ìlérí yà ní o ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀ ń bọ̀ wá bá mi ẹ̀ mọ̀ ṣe ń tẹ́ fẹ́lẹ́ ayé ẹ̀ ń bọ̀ wá bá wú máa ṣe ìtọ́nu ẹ̀ ṣe tó bá wù yín ẹnu gbólóhùn yẹn lásán mọ́mọ́ bá ní fà ní wà ìdún mínìhù ọjẹ́ ìlérí yà tòtí kọ́lọ́ wọn bá kàn tú wa kalẹ̀ pé ẹ máa ṣe ń bẹ́ bá fẹ́ lé ayé o kí wọ́n á ní tọ̀ntọ́ bá wù nínú ètè ó ti tọ́ tó ń fẹ́ fún wa pé ẹsẹ̀ mi ẹsẹ̀ láṣẹ mi ẹgbọ́rọ̀ sí mi lẹ́nu tó ọlọ́wọ́n ni tó wá ṣe tó ráfẹ́ eléyìí bíi ni pé ẹ̀ ń bọ̀ wá bá èmi ọlọ́run ọba wa ẹ̀yìn tó ní ìlú ọ̀kọ́ olówó tààlà ọ̀rọ̀ tó ní wa á mẹ́sàn-án olùwàníṣẹ́rẹ́ àwọn samud àwọn ìjọ samdawa ìjọ nabiyullahi salih alayhi salam fa'adaynahum àfi wọ́n mọ̀nà kí ni mọ̀nà tá fi mọ̀ wọ́n òun ni pé àárán ànábì salih sí wọn ní kọ́ lọ ṣàlàyé fún ọdún kọ́mọ̀ sí lọ́rùn fasahabu alẹ́rìnmìyà alẹ́lùbọ́dà àwọn anífẹ̀ẹ́ sí ìfọ́jú sọ́láìtì ìfọ́jú alẹ́lẹ́ ìdá ju kí wọ́n rí na lọ yẹn pé wọ́n láìkì àlù ju lọ ni pé àlù ni wọ́n chúùlù ìyapa ànábì ọlọ́run ni wọ́n mú wọn tẹ̀lé ànábì tọ́lọ́run bá rán sí wọn. wọ́n ní ìmọ̀mọ́ àbúrò nípa ní ìtumọ̀ rẹ̀ ayíba sọ̀rọ̀ náà hùm yẹn pé wọn nílà a ṣàlàyé òdodo fún wa fún àwọn ìjọ ànábì sọ́ọ̀lẹ̀ ìgbàlọ́ làwọn sọ́ọ̀lẹ̀ ní ìwọ́n sọ́ọ̀lẹ̀ ọlọ́ba àwọn táwọn ìjọ sọ̀mùn bí kò máa sọ fún wọn pé kí wọ́n já ọkọ̀ níbi àbúrú kan ṣe ká máa sin lọ́hùn wọ́n á sọ pé ṣé ìwọ yìí ànábì ló pera rẹ ó níbẹ̀ ni ọlọ́lọ́wọ́ ni fi ń ta fọlọ́wọ́n bọ́ bá rán wọn sí wa bí ká rí àmì fọlọ́lọ́rọ̀ wọ́n ní kí ni àlẹ́bí sọ́nù lò kí lẹ fẹ́ kí ni àmì wọ́n lọ àwọn àmì wọn àtọ́pọ̀ torí àpáta yìí afẹ́ká tí ràkúnmí ọjà rẹ̀ ń bẹ̀ ràkúnmí nìkan kọ́ wò kọ́mọ rẹ̀ náà tó ń tẹ̀lé ràkúnmí ọlọ́mọ kọjá lè látara àpáta nàbí lọ́ọ̀ ìsọ́ọ́lẹ̀ àlè ìsọ́lá ó sì wà lólẹ́gbẹ̀ẹ́ náà ọbẹ̀ ọlọ́run kí àwọn ẹni yìí tí wọ́n ń béèrè lélẹ́yìí wọ́n ti gbà wọ́n wọ́n gbà wọ́n lọ́wọ́ ọba gbọ́ kọ́ láti rí ọlọ́ni òun fún wọn ní nǹkan tá ń béèrè pẹ̀lú mẹ́jẹ̀wò tí ràkúnmí bá ti dé ẹjọ́ máa pín omi omi omi omi omi ní ẹyọ máa fún wọn ní tó ìgbà tó yá kàkúnmédé ó jọ pélé mu nínú ti bí wọn ló pé àìwá ìrora dáadáa wọn yìí ìrora dáadáa wọn lélẹ́yìn àwọn àti làǹkúmí àwọn àjọ̀dẹ̀ rẹ àjọ̀dẹ̀ bẹ́ẹ̀ ìrògbé káwọn nǹkan ti tí làǹkúmí yìí wọ́n sàḥàbù àlẹ́ òmùyá àlẹ́ òmùyá tó wọ́n jẹ́ àríkànlẹ̀ tó náà fún àwọn onímọ̀ kọ̀ǹtínú pẹ̀lú báyìí ọlọ́pàá àwọn bí àjẹ́ wọn ọ̀kọ́ olówó ta àìlà ọlọ́pàá sọ pé fàmọ́rún ṣá àfẹ́lẹ̀ yókùnlẹ́n fàmọ́rún olúwa ni ẹni tó bá wù nínú yín kó gbà فمن شاء فليؤمن ẹni tó bá wù kó tẹ̀lé àṣẹ ni ọmọ ẹni ṣá afárí yàkùfò ẹni tó bá sì wù kó mọ́ tẹ̀lé ni ẹ̀rí pé ọlọ́run ti jẹ́ kó ní wa pé n tí mo fẹ́ òun náà ni kẹ́ ẹ máa gbogbo ànẹ́bí tọ́lọ́ bá wọn sí àwọn kékeré yóò pa wọn láti pé ẹ tẹ̀lé ẹ tẹ̀lé ọlọ́run ẹ gbọ́dọ̀ tọ́lọ́run lẹ́nu àmọ́ wọn ni wọn àwọn ọba وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم so ọlọ́run bá ní ẹni tó bá wù gbà wọ́n tó bá sì wù mọ́ gbà tètè kọ́ ọlọ́run sọ pé túùsì kan lọ lélẹ́yìn lọ́wọ́ àbọ̀ ànífà nínú àyà yìí wọ́n ní fàhádà wàáìdùn fàhúwà wàáìdùn ìlérí ìyà naanị. ni ọlọ́run lérí ni ìgbàgbọ́ ẹ̀fún fẹ́kẹ́ ni fẹ́ ọlọ́run pé wàmẹ́ kọlẹ́kùtù jìnnà wọ́n ìrìnsà ìlà ìyá ìbùdó ní ìdẹ́niyàn ní ìdáhùn àlìjẹ̀nú lásán ní ìdẹ́niyàn lásán tí bá ti lè yá ìbùdó ní kama tèmi ẹ́yí lè wá ṣèlú ní kásìmí lẹ́yọ̀ kan tuntun kásìmí ní ẹ̀yọ̀ kan tuntun náà lè tó máa lè yá ìbùdó ní. mọ́mọ́ abúlé fáwọn ni. كل كلها بتقدير الله تعالى خيرها وشرها حلوها ومرها وضرها ونفعها قلوا أني إمام أبو حنيفة أني gbogbo ń tàn fún látẹ̀kàn yìí bọ́lọ̀wọ̀ bá pàṣẹ kí ẹ tèmi ìtẹ̀kìlélá gbogbo alámọ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn láyé wọ́n pẹ̀lú kọ́dàrú ni ọlọ́run ti kádàrá bí gbogbo tẹ̀mí ayé ọmọ ènìyàn ó ti rí ọlọ́run ti kọ́ kalẹ̀ ó ti mọ̀ á bákan náà yóò wá fẹ́ pé mo fẹ́ kó rí bẹ́ẹ̀ bákan náà ọlọ́run wá dá nǹkan yẹn pé kó rí bẹ́ẹ̀. khayru aw sharru orin ìyẹn bá rí ni wọ́n pè ìtọ́lọ̀ kádàrá ni ṣọ́nù aburú rẹ̀ yọba dé ni nínú àlámà rí nínú nǹkan tó ń ṣẹlẹ̀ kí wọ́n mọ̀ pé èyí tí ọlọ́wọ́ wa ń fẹ́ràn ó ti fẹ́ kó ló ṣe kò sí lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kankan khairu aw sharruha orin kádàrá èyí tó bá burú nínú kádàrà fúlùwò hà èyí tó bá dùn nínú kádàrà wọ́n múrò hà àti èyí tí ó korò wà dọ́rọ̀ hà àti nira kádàrà wọ́n nẹ́kùrù hà àti àǹfààní tó dùn mọ́rẹ̀ nínú kádàrà gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ní pẹ̀lú kádàrà òun ọlọ́run. Ibi ẹni ń jẹ́ mọ́sùlùmí gba kọ́dà ìṣòro wa kọ̀ kalẹ̀ wọ́n ìdá kọ̀ kán tí ó ṣẹlẹ̀ tẹ̀lé tó bá gba kọ́dà ọlọ́run ọba àwọn kọ́ ni pé ọ̀kẹ́lẹ̀ wọ́n balẹ̀ ẹni tí ó bá nígbàgbọ́ sí kádàrá ọkàn rẹ̀ ó balẹ̀ ẹni tó bá nígbàgbọ́ sí kádàrá kò ní ìyàwó nígbèraga kò jọ lójú pé tọ́lọ̀ wọn wá kọ fún mi wọn ò lè yí padà ẹnì kẹsàn-án ò lè yí padà ẹ̀rọ bá gbọ́ padà wá gbọ́ kì í máa rẹ́ta kì í kójókójókójókójókójókójó torí ó ti yí ọkọ yẹn tí màá ní ní ìlú kò tí ì ní ní ìlú ní ibi tí ń dé ní ìdè ń tí ì bákan náà èyí ó kú tí máa ń fi ọ̀rọ̀ kan balẹ̀ o ẹni tó bá tún gba kára ara gbọ́ kò ní yàwó nígbèraga kí ni túmọ̀ rẹ̀ ni pé kò ní rí kóhùn lòún máa ṣe ìdí a ah, mo máa ṣe ni àbí mo brilliant ni àbí mo mo smart ni a ah, mo mọ bí fẹ́ẹ́ ṣe ni tó tó dùn yóò máa rí pé ìtọ́lọ́run bá kọ́ fún mi náà ni mò ń rí yìí kì í sọgbọ́n rẹ̀ wọ́n á ní máa gbéraga torí ó máa rí ẹni tó jẹ́ ẹgbẹ́ rẹ̀ ẹlẹgbẹ́ rẹ̀ tí ò tó yóò tó rẹ̀ tó jù lọ lójó ẹrí tí ó sì ní nǹkan tó ń ní èyàn wà ní máa mú ìgbéraga fún un pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kò ní máa mú ìgbéraga sí pẹ̀lú àwọn tí wọ́n jù lọ tó hàn tó tó ìnígbàgbọ́ sí kọ́dà orin tí wọ́n ń ṣe fún yàn lọ. tó bá kan náà ẹni tó bá nígbàgbọ́ sí kọ́dà kò ní sọ́wọ́ ọmọ tí mo sì rántí náà ní ẹni tó bá nígbàgbọ́ sí kọ́dà irú ẹni yẹn gbogbo ìgbà nínú alábìnrin rẹ̀ ọ̀mọ̀dọ̀ gbogbo ìgbà náà lórí ọmọ rẹ̀ tó torí bá wá olùkọ́ fọlọ́run bí kejì rẹ̀ bá wá tó bẹ̀ lọ́run tó ara àwọn orí tí rẹ̀ máa ń ṣe fún ìyẹn lélẹ́ yìí tó òun náà ni pé àwọn mùsùlùmí ọ̀rọ̀ ìmáàmù Abu Hanifa a lè rí tó gbòdì bí a náà kò sí ìyàtọ̀ ìyapa níbẹ̀ sí al-Qur'an sí hadith Ànábì sallallahu alaihi wasallam nípa tó ní oṣù pẹ̀lú ọ̀rọ̀ al-iman tó abẹ́rẹ́ ọba ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ wọ́n ṣàbà wá kẹ́ al-imam Abu Hanifa àti gbogbo àwọn àìdánimọ̀ yòókù náà ọlọ́ba kò fi ìfẹ́ rẹ̀ kó ti kó kárí àwọn náà سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وأنصرك ẹ̀kí àjẹ́mbà bóyá látara business ní ìgbésòwò kan ní àgbóró kọ̀ọ̀kan ní àgbóró ìjọba ní tí ó kọ́ àpẹẹrẹ kó ní ìpẹ́sẹ̀lú pé gbogbo àti káàbù kan àwọn gbà pé ó gbà padà bọ̀bọ́yá ní ọ̀pọ̀ fún àwọn èèyàn pé ọba ìlú sábà tí ọ̀rẹ́ tí ọkọ fún ìtàn ọ̀dá ọ̀rá ìlà sí ìlà ní ọ̀rá ìlà ní sọ̀rọ̀ sí ìlú tí ó kò wọ́n pé ẹnu ń ọjọ́ ọ̀rọ̀. na kí nǹkan ṣẹlẹ̀ síyàn kí wọ́n máa ṣe ẹni kí wọ́n máa ṣe بقدر الله أو على قدر الله ìyẹn ń rárí ìdúró ṣẹlẹ̀ fáwọn èèyàn pé bá ṣòro ní pọ́blẹ́mù fáìbá rẹ̀ tó owó tí mo ní ń pọ̀ mi lè fọ́ máa ń torí ìjàmbá rẹ̀ èyí ò túmọ̀ sí pé èèyàn gbé ní kádà ara wọn tó ìdínú kádà ara yẹn inú ọkàn yẹn ní máa ń wà àìyọ́nú sí inú ọkàn yẹn ní máa ń wà tòótọ́ akérò yẹn wá tí wọ́n ń sọ jáde lẹ́nu ìtumọ̀ ní pé èèyàn ń èèyàn ń kanra èèyàn ń bínú sọ́lọ́run kíní yẹn ògùn mọ́yà èèyàn ń blé mọ́ ọlọ́run tó òun là ń lọ lókè dá àwọn tó wá di kéèyàn sọ̀rọ̀ ṣàlàyé pé ah, ìkọ̀dá ètò ìṣẹ̀lẹ̀ ní o ìgbà tí fún ọ ní nǹkan báyìí o ètò tó ń pé ògùn gbà àgbàdo ni wọ́n wà báyìí tó pé yẹn sọ̀rọ̀ sọ fáwọn èèyàn sọ́mọ̀ aburú máa ń bá ṣojú báwọn ní òtún ọ̀tí pé ìyàwó polongo ara rẹ̀ pé ìyàwó àbí ìyàwó dúró sí ìyàwó dúró sí kádàrà wọn ọ̀bà ní ọmọ alákòjú láti ẹ̀rẹ́ ni mo ní adúlẹ̀ tó ìjọ tí kìíní ẹ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ nìkan kan tí tí tó fi dùn kan bí tẹ́ẹ̀nì alẹ́ mo ti wá bí wọ́n rọ́pò yẹn dé láti tó ti ṣẹlẹ̀ mọ́ ẹ̀ lọ́gbọ́n tọ́jọ́ àwọn atọ́lẹ̀ ṣe tó o kàn ó pé ah, àwọn èèyàn wọn ò pa burú èsì ọkùnrin yìí ní ìdọ́kùnrin ṣe tó wọ́n ò pé ah, àníyàn mi lọ́gbẹ́gbẹ́ nìyẹn tó ń tó ọkùnrin yìí tó ń lo gúrúùpù nìyẹn mọ́ṣáláṣí ìlú akọ̀pẹ́á ìdúpẹ́ fọ́nà ọba tó là ní tí ò sọ pé ibi tí ìbẹ̀rù nínú ìlú ọ̀sán sí lónìí o tó mọ́ àpòsí ìrìnà sí gúrùpù mọ́ṣáláṣí ìyá àlùfẹ́ ah, tó àníyàn ní gẹ́gẹ́ nìyẹn ẹlòmíràn lọ́rùn pé á àbúrò ìṣẹ́ wọn ẹ̀dínkà máa tó ní gbàgbére tó àbúrò ń tèmi náà tó accident lọ ṣẹlẹ̀ yìí tó adaf ní kẹ̀kẹ́ nìyẹn tó nínú yẹn ní kẹ̀kẹ́ pé ìyàwó pariwo lóhùn pé kò tó ṣẹlẹ̀ lọ́gbọ̀n lọ́rùn rárá tó ń lọ àìrìn.